ẹ jẹ́ ká gbọ́ nǹkan tán ní fún wa. pro ẹ dákun ṣáà dárúkọ anybody ẹ bá máa sọ pé ẹ máa sọ bẹ́ẹ̀ yẹn mọ́ pé let who come for who ah. ẹ bá máa sọ bẹ́ẹ̀ yẹn mọ́ jàre wọ́n mọ àwọn tọ́jọ́ ń ṣe wèrè náà ṣé àwọn mi wà náà àwọn tọ́jọ́ ń ṣe wèrè ni àlọ́fẹ́ wa fẹ́ ni hàn tó bẹ́ẹ̀ ọlọ́ọ̀ma. wèrè náà náà máa jẹ́ wèrè náà máa jẹ́ nǹkan gbẹ̀yìn ò bá ṣe wèrè ni ẹni tí ò wá bá ẹ ẹni tí ò ta sí ẹ ẹni tí fámìlì ò ta sí ẹ tó lọ ta sí ìwọ tó bá lọ ta sẹ́ni tí ò wá ta sí ẹ ògidì arúgbó wèrè ní ẹ you don't understand gbéyàn bá jókòó jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ tó lọ bá wèrè ní ẹ wèrè wèrè gidi ní ẹ o ò lè gbádùn kó lọ bá ẹni tí ò ta sí ẹ ẹ jẹ́ ká máa gbádùn ẹ wò ọdún yìí máa dùn ìwọ ṣáà ti ní dátà máa ká máa gbádùn. ọmọ mi máa sọ lórí ọ̀lẹ́ tó bẹ́ẹ̀ kọ́ fún kọ́ ń fọ̀ wọn ò bí aláya wọn ọlọ. bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ rí. ta ni. Ah. ṣé ń lọ hmm, àti hmm. bó ṣe ń lọ bó ṣe ń dun àṣìlè sweet àwọn kan ló ń pè ní àwọn kan àwọn kan ń ṣe. ẹni tó bá ya wèrè ló máa sọ pé e dey pain someone like us e dey sweet àwọn kan wèrè ẹ̀dá nìkan ṣoṣo ló lè sọ bẹ́ẹ̀ olórí burúkú ẹ̀dá nìkan ló lè sọ bẹ́ẹ̀ tẹ bá dẹ̀ ti rí wíìgì orí ẹlòmíì ẹ ti mọ̀ pé bàbá ńlá kú wèrè ni ẹ bá ti rí wíìgì ẹ bá ti rí àwọn tí wíìgì wọn dàbí iron sponge àlòkù <laughs> ẹ ti mọ̀ pé wèrè because Nigeria of today Nigeria of twenty twenty four ah, ah, èèyàn ò ní rí achievement Lizzie Anjorin ní twenty twenty three wọ twenty twenty four kó wá ní ìdè pain am ah, wèrè ló lè ṣe bẹ́ẹ̀ kò dẹ́ ń ṣe wèrè gidi wèrè tó ti pẹ́ lu òyìnbó tí òrìtàjẹ ṣe òun nìkan lọ̀rọ̀ yẹn lè tẹnu ẹ̀ jáde wàláì àgbákò wèrè orí burúkú wèrè gidi ẹ̀dá tí ò mọ nǹkan tó wáyé wá ṣe ló máa ní pé ìdè pẹ́ńsọ wọn kí ló ń dùn wá ẹjọ ṣé ojú wèrè yìí fọ́ ni abọ́pọlọ wèrè yìí dàrú àbí wèrè yìí fẹ́ máa manipulate wa Warriors ẹ gbà mí ẹ ṣí ẹ ṣó yìí ẹ járẹ̀ nìkan tó lọ sùn ó sì di bíi two three kémi tó sùn máa deliver aṣọ blood for blood for water ni ẹ gbà mí èèyàn ṣe patí èèyàn ń wọṣọ twelve thousand dollars ẹ rí ẹ̀ṣọ́ tó wà lọ́rùn èèyàn ẹ ìdè penam ṣe pé ògidì wèrè ni wọ́n bẹ́ẹ̀ bá ti rí iron sponge orí wọn <laughs> ẹ ti mọ̀ wọ́n ti pẹ́ wọ́n ti tàjò gbé sájò orí burúkú ti bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́sọ àṣìyèrè ni wọ́n oyè yín àwa kọ́ máa máa dúró ẹni tó bá ti tó bẹ́ẹ̀ ìwọ dárúkọ tó bá ti bí ìyá láyé ẹ̀dá ìwọ dárúkọ ìwọ ni káwa máa bí twenty twenty four kéèyàn kankan máa máa gbẹ̀yìn kọ́nà you don't understand anybody illustrate ẹja gbádùn show yìí ó dẹ̀ sì gùn díẹ̀ mo gbọ́. ṣe fàájì àwọn kan mú wọn ṣe fàájì káàkiri káàkiri bẹ́ẹ̀ làwọn kan gbé wo hmm. náà ń ṣe wo náà ṣáà ń ṣe pẹ̀lú. ẹ ń gbà tó yẹ kó lórí burúkú lẹ́yìn ìwo lẹ máa rí akúmọ̀mọ́júdi ẹ̀jà kote yín ìyá òfò ìyá òṣì ẹ̀yin ò ní rí gbà tó ń ṣépè ìwo lẹ máa rí torí ẹ mọ̀ pé wà lábẹ́ bí àwọn sponsor ìwo yẹn bà yín irú wa ìní kọ̀ọ̀kan ló ṣépè fún yín àti kékeré lè pé ti bá yín mulẹ̀ bẹ́ẹ̀ pé ò bá jà yín ẹ ti lọ láti èsì kí lẹ rí mú bọ̀ ṣẹ́yìn rí ìyá Tiwa Savage kó wá ṣorí burúkú tẹ̀yìn ṣe ìyá ọmọ gidi wo lẹ rí kó wá ṣorí burúkú tẹ̀yìn ṣe yìí ìwọ̀n bẹ́ èpè tó bá yín kúrò nílé lójú tí yín ṣe fọ́ ojú yín fọ́ ojú àwọn tó ní yín fọ́ torí tójú yín ò bá fọ́ ni béèyàn kan bá gbé wo báwo ló ṣe kàn yín ṣubú bí àgbò kí n tiyín kí n tiyín ṣẹ́yìn wà nú àwọn sponsor ni kẹ́ ẹ̀ bọ́ síta ẹ̀ mò ń gbọ́ jàre jẹ́jẹ́ mi mo kúkú jókòó mò ń gbọ́. <laughs> mo sáré rẹ̀ rẹ̀ kí wọ́n lọ́mọ wá ṣàánú wa o hmm. ṣé wáyé àwọn kan wá wà tó yẹ pé àwọn kan dàbí ìyá hmm. àwọn ìyá kan wà tí mo wá rí mo wá jókòó mo wá rò pé ṣé ìyá láwọn ilé láwọn ìyá tó yẹ. gbàtẹ́ bá béèrè pé ṣé ìyá láwọn ilé ṣé ìyá lẹ́yìn àwọn tẹ́ ẹ̀ ń dárúkọ yìí nọ́ọ̀sì wà nú wọn a successful nurse onímọ̀mí adébímpé àǹtí olúṣọlá kéjì yusuf I a property tó ní Nigeria. she successful ìyá ọba she is a business woman not just a business woman a successful business woman kí wàá la lè pè mú ẹ̀yìn ìyá oní iron sponge orí yín ló dàbí lo ló dàbí àpótí ìfẹ̀dẹ́kọ̀ yìí kí la lè pè mọ́ business ṣé bísínẹ́sì la ṣe láṣeyọrí ni o àbí ìwé lẹ́ka lákàyanjú àbórí ire pàtó wo lẹ ti rí ṣe torí wàhálà go sleep yanga go wake am nítorí monetization ayé yín kò ṣáà bàjẹ́ ṣá àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ wá kó yìí èwo ló jẹ́gbẹ́ yín nù wọn ẹ bá mi tàgì àwọn ọmọ ẹ bá mi tàgì àǹtí Olúṣọlá Yusuf tán bá ń sọ ẹ bá mi sọ wọn pé mo ní kán dìde ẹ bá mi tàgì gbogbo wọn pé kán dìde ẹ bá mi tàgì ìyọba ńlá náà ẹ bá mi táàgì gbogbo àwọn warriors ẹ bá mi táàgì wọn ṣe rí i pé jẹ́jẹ́ ǹjẹ́ ṣe rí i pé wọ́n ń jowú wa báyìí ṣe rí pé ọjà wa làwa wá tà lórí social media màámi ọba ńlá àwọn ògo wọn lóríṣiríṣi wọ́n dẹ̀ ń ta màámi ń ta àwọn heartbeat bra ìyẹn màámi ọba ńlá Lizzy Anjorin ó rọra ń tajà ẹ̀ àti Olúṣọlá Yusufu àwọn náà ń tajà wọn yàtọ̀ sí ṣé oṣù tó ń ṣe. Mama, eh, mami Adébímpé she is a successful nurse Okay. ẹ jẹ́ ká máa bọ́rọ̀ lọ ọ̀nà sì jìn. kan yanjú ọ̀rọ̀ tó wà because ẹni tó ń sínú bí lójoojúmọ́ tó ń gbéwò tó ń ṣépè. wo lo kàn yín ṣubú bí àgbò tán fẹ́ yanjú ọ̀rọ̀ wo ló ba ti ń jẹ́ tán fẹ́ yanjú ńgbà tán ń ṣépè ẹ̀ ṣe yanjú ẹ̀ ńgbà tí gbogbo yín cash out ten ń gba millions ẹ̀ ṣe yanjú ẹ̀ tí ò bá sí pórí yín ti burú bí orí eégún tó ń léwèrè so nígbà táwa náà wá dìde ẹ kú mọ̀ pé irú wa lè sọ̀rọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ pé irú wa lè sọ èrò wa pin èrò pa lè yínú padà àbí níbo lẹ́yìn wà ṣànpọ̀kẹ́ku yín ṣànpọ̀kẹ́lẹ́tẹ̀ yín níbo lẹ wà ní ọdún kìíní ọdún kejì ọdún kẹta ẹ kú ngbà yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ dáyé ni ìwọ ìyá yìí ìwọ gẹ́ẹ̀ ìwọ ídíọ̀tì wá jẹ́ ẹ sábọ́ọ̀dù tó láyà jù ẹ lọ ó ti lọ wábì kan fi ẹ̀mí ẹ̀ pamọ́ sí kò fẹ́ kúkú òjijì fáwọn ọmọ ẹ̀ ká má tí ì sọ̀wọ́ játijàti ìwọ rádaràda ìwọ tó jẹ́ nǹkan kan nu ayé ẹ̀yin lẹ kúkú gbé fọ́tò mi sí ẹ̀yin lẹ kúkú àbí mo dárúkọ anybody mo ń sọ̀rọ̀ based on tí mo rí inú fọ́tò ni ìdọ̀sà tí mi ò bá rí fọ́tò mi ń bẹ̀ ẹni àmọ́rí ò bá kú kò kàn mí àbí so mo ń gbọ́. bí ni inú ń bí hmm, inú ẹ̀ ò dùn hmm, èyí báyìí sọ. nígbà tí èèyàn bá sọ pé ẹni tí inú ń bí ló ń ṣépè tí olórí burúkú àwọn ìyá òfò ìyá ẹ̀sìn yìí tó dẹ̀ manipulate brain wa ṣe rí i pé gbogbo nǹkan tí kò fowó rọ láwọn ọmọ ajíbádé tó ṣe ẹ rí i pé wọ́n ti gbé pamọ́ wọ́n ti yí sí pé inú ń bí àwa gbogbo nǹkan tí sàríyọ ẹnu ìṣó tí ò ní jèrè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde wọ́n ti háìdì ẹ̀ sìn wọ́n ti yí sí pé àwa là ń ṣe kí ni là ń bínú ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n fi sọ pé à ń bínú ẹ jẹ́ ká wò ó ṣé ìyá yìí tiẹ̀ lọ́pọlọ àbórí wọn ti burú bí orí eégún tó ń léwèrè ó ti yẹ yín ẹ ti rí Bilikis ẹ ṣe ìyá mi ẹ ti rí nísìn a ní no more blackmailing iṣẹ́ tẹ fi ń jẹun náà ni pé ẹ máa mú irọ́ ẹ tọ́jú ẹ ẹ mú òtítọ́ ẹ tọ́jú ẹ ẹ gbérọ́ lé òtítọ́ lórí bọ́ lọ́tẹ̀ yìí kò ní síbẹ̀ máa máa analyze ẹ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìyá àjà ràbúkà olórí bí àpòlá igi tí wọ́n ní fún wa. inú ẹ̀ ò dùn ó dẹ̀ ń gbé ó ṣépè èpè tó dẹ̀ ń tẹ̀ dẹ̀ ń ṣe ìlú ò tí ì jẹ́ ní nǹkan tó fún náà tẹ̀ ń gbé ṣépè láyé. Ah, ah. ṣẹ́yìn wà láyé ìyá olórí bí àpòláàgì ṣé ìwọ wà láyé ìwọ ò ń ṣara ayé mọ́ it takes ara ayé láti rí bí olórí bẹ́ ṣùkẹ́ṣùkẹ́ bó ṣe lọ sẹ́wọ̀n bí abuké bó ṣe fẹ̀wọ̀n panu bí ẹnu ìṣó bó ṣe ń fèlì kọ̀ bí ìjà bedford bẹ́sàbọ́ọ̀dù àgbésùn ẹ́sàbọ́ọ̀dù bó ṣe wá tu sí òhò àti ìrẹ́sàbọ́ọ̀dù kọ́mọ ẹ̀kọ́ kó ṣoríire àti ìrí ìkọ̀kan nínú àwọn blackmailers sí kò sí kankan tó ti kọ́lé nu wọn wọn ò ralẹ̀ wọn ò ra mọ́tò wọn ò ṣègbéyàwó gbogbo àwọn blackmailers sí àgbésùn ni ṣùgbọ́n ẹ̀yin ò ń ṣe ara ayé ara ayé nìkan ló lè mọ̀ mi ò pè yín ló kú o mi ìlẹ̀ kú o ẹ̀yin lẹ sọ pé ẹ rí èèyàn kankan mo dẹ̀ ń jẹ́ kó yín pé àwa tá a wà láyé à àwa ti rí èpè ń ṣiṣẹ́ o èpè ń ṣiṣẹ́ ìtòlẹ̀ la ṣe máìní business ara wa à ń ta síyàn à ń búyàn à ń kọjá àyè wa àmà dúró sórí yìí ó ti yẹ yín it takes ara ayé nìkan láti mọ̀ wípé èpè ń ṣiṣẹ́ lára àwọn blackmailers but ẹ̀dá tó bá jẹ́ ẹni tí ò sí láyé tó ti kú fọnfọn tó kọ̀ yẹ pé kòròfo ẹ̀ ló ń rìn kiri a ní wípé èpè ò ṣiṣẹ́ ṣó ti yẹ yín àwa sì ń tajẹ́ ọmọlúàbí ọmọ tínú àbí gbogbo warriors àbí warriors àti sá ni àti sá fún jà ẹ pẹ̀lú gbogbo nǹkan tó wà ń ta yìí kó lórí iṣẹ́ orí ẹ̀ ni àní wá fún yàn àmì tó bá wà fún wa ní tó bá fojú ẹ̀ kò mọ̀ so ìyàwó olórí olórí bíi àpólà igi ìyá àpólà agi ìyá olórí bíi àpólà agi so ẹ̀yin ò lè mọ̀ Sodiq Shina àbí kílẹ̀ ni mo jẹ́jẹ́ ìjẹ́jẹ́ wà lákòókò jókòó ń tá máa jẹ là ń wá twenty twenty four kọ́lọ́ má jẹ́ àpàdé tó máa jẹ wá amẹ̀bọ ni mò ń bá wí o amẹ̀bọ ni mò ń tasẹ́ padà èmi ò bẹ́ẹ̀ ní bọ́dì wí amẹ̀bọ alájà bọ́lájí amẹ̀bọ tó tó pòsì kínní ni mò ń bá wí ṣọ̀ún john silver said you are strong èmi ìyá mi mo ti sọ láti ilẹ̀ mi ti sọ background mi pé mi dẹ̀ ṣe wà yìí street ilé mi ẹjọ ẹjá máa gbá ta ni ò gbádùn ṣó yìí ìyá olórí bí àpò láàgì òun rèé òun rèé iye olórí bí àkúlẹ̀. èmi tí ẹni ọ̀kan tó kún àmì ò tí ì gbé pé tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ ń gbéwò lójoojúmọ́ èmi tí ẹni ọ̀kan tó kún. Mm. ṣé ọ̀rọ̀ ìyá àwọn ìyá kan wá wà tí mo wá rí tó wà behind ọ̀rọ̀ yìí kan mm. jẹ́ ìyá àgbàlagbà. tí ò bá sí pórí tiyín ti burú bórí bá ti tóbi jù náà kò ní sí làákàyè ń bẹ so àwọn ìyá àgbàlagbà yìí ló lọ ti ló lọ ti ọmọ yẹn láti máa bú mi àwọn ìyá àgbàlagbà yìí ló lọ ti ọmọ yẹn pé kó sọ fún sàríyù ẹnu ìṣe ọmọ lálùdé pé gbogbo ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin máa kú mo ní sáwọn ìyá àgbàlagbà yẹn ló tì ẹ wò gbèsè ayé blackmailer nígbà tágbàlagbà bá ti fàárọ̀ ojú ẹ̀ ṣeré ó máa padà farúgbó ṣẹ̀sìn ni ìyá yìí ń sìn definition of ọjọ́ alẹ́ ti bàjẹ́ òun nìyá yìí definition of ọjọ́ alẹ́ ó ti bàjẹ́ torí pé tọ́jú alẹ́ ẹ bá dáa ò ní sọ pé àwọn ọ̀yá kan ló wà lábẹ́lẹ̀ ṣé àwọn ọ̀yá yẹn èwo nú àwọn ọ̀yá yìí ni ò ti bá mi wí rí èwo nú àwọn ọ̀yá yìí ló jẹ́ pé ńgbà tó ń bá mi wí ṣé mo fèsì ńgbà tí mọmi adébíyí pé ṣe ṣó fún mi tí ṣé mo fèsì ńgbà tí mọmi ọbalá ṣe ṣó fún mi tí ṣé mo fèsì mi ò fèsì mo dákẹ́ ni ńgbà tó yá wọ́n yí padà àwọn màmá ìbẹ̀ sí ní ṣàdúrà fún mi èmi náà mo farabalẹ̀ ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe ọdún kìíní lọ ọdún kejì lọ ngbà tó tó gbẹnu lọ́dún kẹta mo ní pé mo ti dáríji gbogbo yín lẹ́ẹ̀mẹ́ta o anybody tó bá wá fún mi màá wá fún padà o àbí mi sọ bẹ́ẹ̀ mo ní tí ọmọlé yín bá wá àmọ́ wo ò lè rí kí ni ìyàtọ̀ orí ẹ àtòrí bẹ́gà aṣọ orí aṣọ bọ́dì bá ẹ́ńjìn orí lẹgbẹ́ kò sọpọlọ torí tẹ́ ẹ bá lọ́pọlọ kí ló kan àwọn ìyá oníyàá ńgbà tí kò fowó rọlá tún fẹ́ jáàmù àgbàkò àwọn ìyá yẹn ń try láti pè sẹ́yìn pé má jáàmù àgbàkò filizi ilẹ̀ onírọ̀ òun fẹ́ jáàmù àgbàkò ẹ̀jẹ̀ mi ijó mi ni mo ránjẹ́ tí mo fi ń tajà ọ̀ǹtì ìgbà tí ṣẹ̀pẹ̀tẹ̀rì wá fún wa gbogbo yín lẹ́jọ́ máa ṣẹ̀sìn papọ̀ gbogbo yín tẹ̀ ń ṣiṣẹ́ aburú yìí a máa fọ yín tútú lórí social media a máa jẹ́ káwọn family member yín rí i pé olórí burúkú ẹ̀dá ni yín tẹ̀ ń ṣiṣẹ́ òṣì. Hmm? ok ẹ máa gbọ́. tèmi rò pé ó yẹ kán ṣe làákàyè hmm. kán pe àwọn people because báwọn kan ṣe pẹ́pẹ́ ara ẹnìkan. olórí burúkú ni ìwọ náà báwo ló ṣe máa ní kí wọ́n pe victim àti blackmailer papọ̀ ṣé mo bá yín gba owó monetization rí ṣé mo bá yín pín owó monetization ẹ̀yin lè ẹ̀ láyé ẹ̀ lè níṣẹ́ ẹ̀ báwo lẹ ṣe máa ní kán lọ pé victim thirteen bully for the past three years going to four years kán wá jókòó papọ̀ olórí burúkú ṣọ̀pọ̀ kéku ẹ̀ ńgbà tí mo sọ pé mo mo dáríjì wọ́n lálákọ̀ọ́kọ́ níbo ni wọ́n wà ẹlẹ́ẹ̀kejì ibo ló ṣán gbà ẹlẹ́ẹ̀kẹta ibo ló ṣán kú sí so wọ́n ló máa sọ kán pè mí àtolórí burúkú kò fowórọ láti òtó gbẹ ẹ̀dí mi kò fowórọ látẹ́ pé kò sí ohun tí ò fi àwọn ọba ilẹ̀ Yorùbá wé I decide not to talk nígbà tó ń bu gbogbo àwọn ọba yẹn àbí ẹ rí ṣé ò tí kò fowó rọlá ṣe nígbà tó fẹ́ fi wá joyè ẹ rí orúkọ tó ń pe àwọn ọba yẹn kò spí àwọn ìyàwó àwọn ọba yẹn o ẹ rí olórí burúkú ọyẹ òfò yọ ọyẹ èpè wọ ọyẹ ẹ̀sìn yìí tó o ṣorí bí orí àpòlá igi àṣan orí bá àkọ́kọ́ ló wá bá ọpọlọ o kú nígbà yẹn ò sí láyé wàá jẹ páànù yá ọlọ́run yọ̀yá láyà ẹ pé ò dárúkọ mi so i will be waiting patiently for you kó o dárúkọ mi kí n wá ríbi túraká fún ẹ tán kíní tó wà nílẹ̀ abẹ́rẹ́ ni ní tó o bá gún mi ni máa gún ẹ ọwọ́ mi ò bá dẹ̀ dùn ẹ toró dàgbà o léwu lórí kò ní kó má jẹ pàṣán o gbọ́ mi nǹkan tí mi sọ ogun ní sinimú èkìwò kì í ṣìyànjà ó ti yẹ nǹkan tí mi sọ o lè gbó kó gbogbo òfò o ò lálùbáríkà lára náà o ò dẹ̀ lẹ́gbẹ́ tó dáa ẹgbẹ́ alákìísà lónìí náà tí ò bá sí pé gbé alákìísà ló ń kó kiri ó ṣe máa fẹ́ wú orí máa gbé sponge wig ìwọ náà wò àwọn ẹgbẹ́ mélòó lórí tó ń dérú wíìgì báyìí ṣé o ríru wíìgì báyìí lórí àwọn màmá Adébímpé wèrè ní ẹ̀nà o wèrè ní ẹ̀nà o gbogbo òṣì tẹ́ ń ṣe lórí social media yìí tẹ́ ẹ̀ ń ṣe fọ́mọ Yorùbá it has to stop èmi àwa ló wá manipulate fún àwa ló ń fi dúdú pe funfun òun pe fi òun fi funfun pe dúdú ìgbà tó wá ṣe ṣòye ló ló gbà èèyàn mélòó ló kọ́mẹ́ǹtì orí ẹ ti bàjẹ́ ẹ já máa gbádùn ọ̀rọ̀ wa lọ. pẹpẹ ẹnìkan ṣe pé èpè ní lójoojúmọ́ ẹjọ kí la fẹ́ gbà mẹ gbẹdẹ tí wàá ṣe pé ìpínlẹ̀ ibi iṣẹ́ ní ẹ̀kọ́ tó kú náà. ẹ máa gbọ́ nǹkan tó lórí burúkú sọ èèyàn kan ṣe pé èèyàn kan pẹpẹ ẹ máa gbọ́ ẹ máa rí ẹ rí i pé màá bèè lọ́wọ́ yín pé sórí ẹ pé àbúrí ẹ ti dàrú màá wá bèè lọ́wọ́ ẹ máa wo ẹ pé jẹ́jẹ́ mi mo jókòó èmi àti iná jọ máa wò ní ṣe torí ẹ bá pé àsọpà ẹ pé torí ẹ bá dàrú ace olórí bí àpòlá igi orí ẹ ti dàrú ẹ jẹ́ ká máa wò bọ̀ ẹ máa wọ àwọn tó ń pẹ̀pẹ̀ àtàwọn tó ń ṣépè ṣé ẹ pa ṣépè ń jẹta ṣáwà ṣépè ń jẹta ṣá ṣépè ń jẹrin ẹ wò gbà tí kò fòrọ láti bẹ̀rẹ̀ ṣó láti gbogbo gba oyè ó ń ṣe ṣó fún wa ní non-stop gbogbo bá ṣe change date ó ń ṣe ṣó fún wa ní gbogbo bá ṣe ṣe new party ó ń ṣe ṣó fún wa ní gbogbo ọdún yìí kò fòrọ láti tí yẹ ẹ máa gbé sin kò fọrọ lọwọ ọmọ bíbí inú ajíbádé tí yẹ ẹ máa gbé sin òun ṣe mo dá lóhùn ṣé mo dá lóhùn ngbà táwọn ń ṣépè tóun ń ṣépè ṣé mo dá lóhùn ngbà tèmi wá ṣe dá padà ẹ rí i pé lórí burúkú ìyá òfò yé pè yé ẹ̀sìn tó bá wá mú fún àwọn ibi ìbàyìí nítorí o bá ṣe fún wa la ó orí òjòrí lọ ṣó mọ̀ bó bá wọ̀n wá bó bá ṣe wọ̀n wá nítorí o bá wọ̀n wá wa la máa wọ̀n fún ẹ ó ti yé so sàríyù ẹnu ìṣó tó kọ lẹ́tà fún gbogbo yín àtolórí burúkú tiẹ̀ tọ́lọ́run ò ní jó jèrè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde wà wá rí pórí ẹ ti bú wà rí pé wọn lò ní làkàyè ẹ̀yin lẹ máa ń tú mi lẹ́nu síta àwọn ọ̀rọ̀ kan wà kò yẹ kó jáde síta torí tó bá jáde síta ẹ máa ní depression bó ń torí pé ẹ ní làkàyè orí yín ti dàrú ẹ wá tú mi lẹ́nu máa wá máa sọ̀rọ̀ síta máa máa sọ̀rọ̀ síta now ìwọ ló wá sọ̀rọ̀ nsìn yìí o ẹ já máa gbádùn ẹ lọ ọ̀tẹ̀ gbèsè pé o èmi ò mọ ọlọ́wọ́ ṣàánú hmm. ẹ̀jọ̀ wọn tó wáyé tó dàbí ìyá yẹn ìjọ hmm. kí ni iṣẹ́ titi wọn èyí náà wá bọ́ta èyí náà wá tún ṣe pé ìyá àgbàlagbà. tí o bá sí pé orí ti tiẹ̀ burú ayé etí ẹ bàjẹ́ kí ni iṣẹ́ tiẹ̀ ìwọ kú ńgbà tọmọ yẹn ń ṣépè fáwọn ìyá yẹn o ò sí láyé ńgbà tọmọ yẹn ń ṣépè fáwọn orí ẹ ti dàrú irú ìwọ kọ́ ló yẹ kó wá máa tan live chat o ò mọ iye ọdún tó ti lò nílùú yìí mọ́mí adébíyìnpé ìlú òyìnbó ló wà nọ́ọ̀sì ṣé nọ́ọ̀sì ni wọ́n ṣe ó sì ń ṣagbálẹ̀ ọjà nílùú òyìnbó orí ẹ ti dàrú orí ẹ ti yí ọpọlọ ẹ ti dàrú orí burúkú ti bẹ́ẹ̀ mulẹ̀ bí ẹ̀gbẹ́ ṣù sórí níbi ìbàyẹ̀ kò sẹ́ni tó máa pa anybody torí pé ọlọ́run ò fẹ́mi olówó fún tálíkà kò mú bẹ́ẹ̀ lọ́lọ́run ò fẹ́mi tálíkà fún olówó kò mú ọlọ́run dá wa pé ká respect ara wa ká dẹ̀ dúró sórí ọwọ́ ara wa ó ti yé nǹkan tí mi sọ the more I the more you ṣẹlẹ̀ ó ti yé ìyá ìyá ọba ńlá ìwọ náà mọ̀ náà business tí ìyá ọba ńlá ní tó o bá ní o ò ní máa ṣagbálẹ̀ ọjà lamẹ́ríkà ayé ò ní bàjẹ́ ìjọ wo ni wọ́n ti ríru wíìgì olórí burúkú báyìí lórí ìyá ọba ńlá wo kì í rí iṣẹ́ tí ìyá ọba ńlá máa ń gbé sọ́rùn ni iṣẹ́ tí ìyá ọba ńlá gbé sọ́rùn wá sí pàtí mi customize iṣẹ́ ni stop ṣe bẹ́ẹ̀ náà kọ sí tó máa fi kú dànù o ò lè wọ́rú iṣẹ́ yẹn orí ìwo òpè náà ó wá ń bèrè pé kí làwọn ọ̀yá yẹn ń ṣe so ìgbà tọmọ yẹn lọ bú àwọn ìyá yẹn káwọn ìyá yẹn dákẹ́ àwọn ìyá yẹn ló kọ́kọ́ lọ fún ṣé àwọn ìyá yẹn you are a failed person you are a failed person olórí burúkú e ni ẹ́ olórí e ẹ̀dá Oni lara onílara olè ọ̀lẹ oníjìbìtì ni ẹ́ owú ló ń pa ẹ́ tó wú ò pa ẹ́ a lot of things are going on on social media a lot of cases are going on on social media mélòó lẹ́rìí kí n wá dá sí even ọ̀rọ̀ Mohbad mo rí i pé ṣẹpẹtẹrì fẹ́ ṣàbúrú fún bàbá Mohbad àti Mohbad àti ìyàwó ẹ̀ nǹkan tó jẹ́ máa dá sí nìyẹn. tí bá dẹ̀ ṣe show Angel mo máa ń sọ gbólóhùn kan má màmá ẹ wá fún mi rí o ìyàwó Angel ò wá fún mi rí o mo máa ń sọ ìdí tí mo ṣe máa ń sọ bẹ́ẹ̀ ni pé mo mọ nǹkan tí mo gbé dání torí ijọ́ tí n bá máa pe àdàbí mi ì fẹ́ kí owó aláǹtakùn kankan kó kọ́ àdàbí promax mi mo ṣe máa ní pé màmá ẹ̀ wá fún mi o ọmọ ẹ̀ wá fún mi o bọ̀ ìwọ́n sì wọ́n wá fún mi ó máa fi owú ó máa fi ewú orí jẹ gbáǹbì ni tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ẹsábọ́ọ̀dù ní ewú ju ẹ lọ ẹsábọ́ọ̀dù ya wèrè ju ẹ lọ ó jẹgba kúrò ń bì ni ó máa jẹgba ni ó ti yẹ ó máa kò sí nǹkan kan tó mọ sórí monetization ẹ̀yẹn ẹ̀mí ẹ̀kọ́ ló máa lò mi ò fẹ́ mọye tábù képa nínú monetization ohun tó wà lọ́rùn ẹ̀ sìn monetization ò lè kó mi ìfẹ́ mọye tẹ́ sábọ̀dù pa nínú monetization aburú tó wà nù ayé sábọ̀dù ń sìn sábọ̀dù ò ní free movement pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kò láyé mọ́ àwọn ọmọ ò lè jáde wọn lè meet mọ́ àwọn èèyàn àwọn ọmọ ò lè ṣoríire mọ́ all because of monetization tó bá yẹ pé bẹ́ẹ̀ sábọ̀dù ṣe dé lóyìnbó pẹ̀lú mọ́mí adébíyìnpé kóun náà rọ́jú kó lọ kàwé bíi mọ́mí adébíyìnpé ṣe kàwé tó yẹ pé sábọ̀dù ó di nurse kò ní máa ṣorí burúkú tó ń ṣe náà lọ́sàn ẹ máa gbọ́ lọ o. yẹ kẹ ẹ pàrọwà fẹni tí ń bí ẹni tí ń bí ẹni tó ń ṣe pẹ́pẹ́ dẹ́ẹ̀mù pẹ́pẹ́ dẹ́ẹ̀mù pẹ́pẹ́ dẹ́ẹ̀mù lè pààyàn ni ẹ mọ ni ẹ ò kí búlì lè pààyàn abẹ́ mọ̀. orí pórí ẹ ti dàrú o ní ẹni tó ń ṣe pẹ́pẹ́ dẹ́ẹ̀mù fún kó lè bá mọ̀ pé o wà intelligent you just confirmed it that people are bullying me truly you confirmed it ṣorí pé o dàgbà ni o dánú o ò lọ́pọlọ torí pé oṣù tààrẹ lẹ́sẹ̀ o ní ẹni tó ṣe pẹ́pẹ́ dẹ̀m fún ó yẹ kó o dúró níbẹ̀ yẹn o ní ẹni tí wọ́n búlì so you admitted pé wọ́n ń búlì mi àbí o ti admit nsìn pé wọ́n ń búlì mi ṣé o mọ̀ pọ́rọ̀ tó sọ yẹn you could be crucified for it for that statement lásán tí mo bá dì í mú tí n bá wá fún ẹ tí mo wá fún gbogbo nǹkan tó ní mo jàre ẹ tí n bá gbé ẹ ṣépè mo jàre ẹ for the fact that you admitted the fact that ẹni tí wọ́n ń búlì so nígbà tó mọ̀ pé wọ́n ń búlì ẹ̀ kí ló dé tí wọ́n náà ṣe wá join hand láti búlì ẹ̀ hmm? kí ló dé tó ṣe join hand láti búlì ẹ̀ ilé pààyàn ìbànújẹ́ ni kọ́ta yẹn máa bàyàn inú jẹ́ kó máa kọ́ta yẹn máa ṣe dáadáa lójú yẹn báyìí kó má dẹ̀ kó má lè kó má ní control lórí ẹ̀ ẹ̀ mọ̀ pé kò. orí kórìí tiẹ̀ ti dàrú ọ̀tá èèyàn ń ṣe dáadáa lójú ẹ̀ ọ̀tá èèyàn ń ṣe dáadáa lójú ẹ̀ oríkórí ẹ ti dàrú oríkórí ẹ ti dàrú ọ̀tá ẹ̀ ń ṣe dáadáa lójú ẹ̀ kò ní control lórí ẹ̀ ṣé ilé tí ọ̀tá mi kọ́ àbí ti mọ́tò tuntun tó ń rà àbí ti gbéyàwó tí wọ́n ṣe àbí ti e, e, ẹkú ewu ọmọ táyé kí wọn ṣoríkórí ẹ ti dàrú ṣoríkórí ò lọ́pọlọ òun ló sọ̀rọ̀ ẹja máa gbádùn ẹ̀ lọ ó ní àwọn ọ̀tá òun ṣe rere irú rẹ ẹ bá mi bi olórí bí àpòláàgì àṣorí bá àkọ́kọ́ lúwà yìí ẹ bá mi bí pé oríire wo ni àwọn ọ̀tá mi ṣe lórí social media tó fún mi ní sleepless night ẹ bá mi bí idiot ẹgbẹ́ jẹ́jẹ́ mi ni mo jókòó. ohun tó le tó le tó le tó le gbẹ̀mí ni ṣé wọ́n ráhùn tó dàbí ìyá ìsàlẹ̀ yẹn ìyá àwọn. orí pé olórí burúkú ni ẹ oríire wo lẹ ṣe tó lè gbẹ̀mí èèyàn because the last time àwọn aṣọ tí mo wọ̀ fún patí mi àwọn aṣọ tí mo wọ̀ ní December seventeen àwọn jewelries tí mo wọ̀ ní December seventeen àwọn shoe and bags tí mo wọ̀ àwọn gbogbo àwọn nǹkan tí mo wọ̀ àwọn ọ̀tá tó sọ yìí tán máa fi kú tí wọ́n gan máa fi ṣọ́kú dànù ó ti dèwọ̀ fún yín ẹ̀ lè meet up mò ń jí mò ń rí ọkọ mi mò ń rí ọmọ mi my business is booming o oh, get ọmọ abúlé ṣòwò ni mi. tí business mi dẹ̀ lọ dáadáa orí ò pé o ò lọ́pọlọ ò ní làákàyè ò ní làákàyè rárá ok ṣé ẹni tó jẹ́ pé ó máa tọrọ owó kó tó lè jẹun nírú èmi tó jẹ́ pé tí n bá ṣe ṣó ẹ̀ kan mo mọ ètò so èmi sì máa joko, abi? Eni ẹni tó lò o máa bá mi mú fóònù dáàdì yẹn irú tọ̀dọ̀ mi yẹn ẹni tó jókòó tó sọ pé òun ra mọ́tò lẹ́yìn oṣù mẹ́ta tí wọ́n rí pọ́n lọ rẹ́ǹtì mọ́tò one fifty thousand ìyẹn lèmi fẹ́ jowú ṣé yẹn lóríire fún yín oríire pé ẹ kọ́lé onílẹ̀ ẹ lọ́ ń fi ẹ kọ́lé onílẹ̀ tí ò ń ṣe tiyín ẹ lọ fi ilé onílé olókè hàn tá a ní gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ tá a ní orúkọ ẹni tó nílé tẹ́ fi ń hàn o mọ̀ pé lẹ̀ mò ń tà ni o mọ̀ pé má bàyàn kọ́lé tó bá gbé property ẹ̀ síta láàrin ìṣẹ́jú kan tí bá fẹ́ mọ details ẹ̀ máa mọ̀ àbí ti ṣẹpẹtẹrì tó rent ilé ṣé ìyẹn ló fẹ́ pẹ́pẹ́ mi ah oh God warriors ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ pàtẹ́ fúnra yín pé ẹ pẹ̀lú àwọn tó ń tú àṣírí àwọn onírọ́ ó di mélòó tí mo ti jáde lé ní bóyá méjì ọ̀mẹ́ta àbí ìyá yín dẹ̀ sì dúró ń bẹ̀ ìyá yín sì dúró rè ẹ́ o mọ tètè lọ tètè lọ o mọ wọ́ọ̀tì fabric kankan tí mo wọ̀ o mọ wọ́ọ̀tì fabric kankan tí mo wọ̀ tó bá mọ wọ́ọ̀tì fabric kankan tí mo wọ̀ lọ́jọ́ pátì mi tó bá mọye price àwọn ẹ̀ṣọ́ tí mo gbé sí ọrùn lọ́jọ́ pati mi tó wo ríǹgì kan wà mẹ́yìí tó ní brown lórí yẹn tó bá mọwọ́ tẹ̀ ọjọ́ ẹ ló máa lọ gbóògùn jẹ ò ní bá blackmail mọ́ ò ní blackmail mọ́ ò ní blackmail mọ́ ò ní blackmail mọ́ tó bá mọ̀ ò ní blackmail mọ́. ẹ fẹ́ pẹ́pẹ́ mi pẹ́pẹ́ fúnra mi èmi àtàjọsìn èmi alligator pepe báwo ni gbẹ̀rígbẹ̀ ṣe fẹ́ halẹ̀ mọ́ lẹ́kí o oh, get ẹ̀yin tẹ́ ẹ dáwó ẹ̀yin tẹ́ ẹ lu jìbìtì ilé tẹ́ sọ pé ẹ gbé sí jìbìtì náà sì ni gbogbo nǹkan tẹ́ ẹ ń ṣe jìbìtì ni tó bá dẹ̀ jẹ́ pé lórí ṣọ́ọ̀bù tán lẹ́ẹ̀mẹ́gbẹ̀ẹ́ ẹni tó ní ṣọ́ọ̀bù fún rẹ̀ ó rẹ́ǹtì ṣọ́ọ̀bù ni so èmi tí mo ní shopping mall ní lẹ́kí màá wá máa jowú ẹni oh god ìdíọ so nísìnyí torí pé mò ń defend ara mi mò expose yín ẹ wá tàn ẹ sí pé mò ń jowú tó bá jẹ́ pé mò ń jowú ni ó yẹ kémi náà lọ kọrin fọ́kọ mi ni ó yẹ kí n wọ studio ni ó yẹ kẹ́ ẹ rí wa ká tún party ni so many things lẹ máa wò nípa Lizzy Anjorin ẹ notice pé Lizzy Anjorin ò rí ìyàn Lizzy Anjorin ò rí téèyàn rò Lizzy is organic lẹ́ni tó bá lójú inú tó bá lọ́pọlọ wà á mọ̀ pé Lizzy Anjorin ò kì í rí téèyàn rò Lizzy Anjorin nìkan ni celebrity ẹ eh, bá produce any movie mi ní sọ pé movie wù mí produce business mi ni máa gbájúmọ́ because i'm doing well in my business and i will always i will, always pray for people that produce a movie tí gbogbo ayé bá ń lo wíìgì tọ́ba lẹ́ máa rí lórí Lizzy tí gbogbo ayé bá ń wọ corset aṣọ tó máa ń fún pa yẹn gáùn gáùn lẹ́ máa rí lọ́rùn Lizzy gáwọn tó yẹ pé tó bá ju èèyàn mẹ́wàá sí iná ramification lẹ máa mọ̀ wípé Lizzy ò kì í wó èèyàn débi pé ó máa jowó èèyàn mo rí ti dàrú you want to manipulate the society you understand bí ẹnu ìṣó ṣe wà yẹn kò sí oore tẹ́ ẹ lè ṣe fún láyé kò lè tó oore tí èmi mo jókòó yìí ṣe fún kò sí oore tẹ́ ẹ lè ṣe fún ẹnu kò lè tó oore tí Mr Lawal ṣe fún ẹ lè fi rọra òtítọ́ ṣùgbọ́n tó bá pẹ́ tó bá yá òtítọ́ á lékè eré tí ajá yín fẹgbẹgbẹ̀rún ọdún sá tẹ́ ẹ̀ tí ì mú wánù nínú one thousand ìrìn fàájì ní fẹ́ṣin títí wà aláàjì ò tọrọ bárà kó tó ran ẹnu òṣó lọ́wọ́ Lizzy Anjorin ò tọrọ bárà kémi náà tó ṣe lítùmí tí gbogbo ayé rí even nínú document ẹ rí pẹ̀lú church mind mi gbogbo ayé rí stand mi ẹ wá sọ fún ayé pé irọ́ ni irọ́ ni Lizzy ń pa o Lizzy fẹ́ pa ni o fẹ́ ṣe ẹ wá parọ́ ẹ wá rí pé ohun tẹ́ ẹ wá fi irọ́ yẹn kó jọ ẹ rí pé kò dòdìdì fún yín ẹ ti fi irọ́ ba ògo ara yín jẹ́ ẹ ti fi irọ́ ba yára Lizzy tẹ́ wá gang up lé lórí lórí pé gang up lé lórí yìí ó di estate donor kó tó lè ní shopping mall kó tó lè ní shopping mall ní Lẹ́kì ibi tí shopping mall mi wà yẹn tó bá máa ra a plot facing road per plot wàá ṣì ní one twenty to one fifty million or one eighty or two hundred million and that my shopping mall is sitting on five plots bá mi calculate ṣorí pé orí yín ti dàrú ṣorí pé orí yín ó ti dàrú sórí ilé mi yẹn ẹ mo ní ilé mi sórí shopping mall wa yẹn shopping mall wa yẹn lọ sáláwúsá pé kán bẹ chat ẹ wọ́n sọ everything details orúkọ tó wà lórí ẹ̀ wọ́n á sọ fún ẹ ó ti yẹ ọ̀jájá mall kò jìnnà sọ́dọ̀ mi ọ̀jájá mall is about one minute or two minute drive gbogbo ẹni tó bá ti wá sí shopping mall mi ẹ ti tẹ bá ti yà lábàrámadé sọ̀yà ẹ ti rí ọ̀jájá mall by the left ìwọ náà wo kátígórì àwọn tó kọ́ shopping mall sádùúgbò yẹn so èmi ni máa wá stoop solo, low nínú gbogbo oore tọ́lọ́ ń ṣe fún mi máa wá rí yín the only thing tí mo ṣe dúró sórí ẹsẹ̀ mi ni wípé mi ò ní kẹ́nìbọ̀dì má ràn yàn lọ́wọ́ ení ẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń já gbogbo ògo ilẹ̀ Yorùbá bọ́ ẹlẹ́ẹ̀kẹta èmi ò lè jẹ́ kẹ́ ẹ pa mí ẹni yára lògùn ń gbè that is why I am here and I will continue to expose you tí wọ́n bá ní mi lọ́mọ o ò ní máa ṣagbálẹ̀ ọjà lamẹ́ríkà tó o bá ní mi lẹ́bi ayé ò lè bàjẹ́ báyìí torí màá ti introduce business yẹ dó o lè ṣiṣẹ́ so ó possible káyé ẹ bàjẹ́ jù báyìí lọ́gbọ́n tí n bá ní ẹ lẹ́bi kò sí mo kórìíra ẹ̀dá tí ò bá lè ṣiṣẹ́ torí ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí ṣé o ti yẹ sori pé èmi ìjọ́ wo lo ti rí kémi kémi kémi blog yín ọjọ́ wo lẹ́yìn ti ṣe patí kí n blog ẹ̀ ọjọ́ wo lèmi ti rí ìka buké tó jẹ́ mẹ́sàn-án ni kí n blọ́ọ̀gì ẹ̀ ọjọ́ wo lèmi ti blọ́ọ̀gì lórí péjì mi but ẹ ní láti blọ́ọ̀gì Lizzy every minute every day you don't get it sórí iye ẹ burú ni orí iye ẹ burú ni orí ẹ dàrú ni ilé tán kọ́ síwájú mi yìí ilé tán kọ́ síwájú mi yìí pàhánà mẹ́ mo lè pe bọ̀bọ́ yẹn nísinsìnyí oh this is eh, twenty three fifty tó bá di ọ̀la màá fún yín màá ilé yẹn màá fún yín phone number kẹ́ lọ pè wọ́n fẹ́ rent ilé yẹn mo pe bọ̀bọ́ yẹn pé how much is rent ó dáa pé ó sọ pé fifteen or twenty two million per annum renting five bedroom direct ó wà ní direct sí mi is twenty two bóyá fifteen million eighteen million or twenty two million ló pè kò dẹ̀ tí ì agreement and commission so to bá máa fi rent ilé yẹn wàá ṣì máa san up to twenty five to twenty seven million owó ọdún kan ilé to wà wájú mi yìí ní gbogbo ọ̀nà mi ń ṣẹgbẹ́ ìyá láyà yín òjò social media ló rọ̀ tó kẹ́yẹlé pọ̀ mẹ́díyèmí àti yín mò ń ṣe iṣẹ́ ọlọ́run dẹ̀ bùkún fún mi mo dẹ̀ bọ̀wọ̀ fún ọkọ mi hmm? àdè like àdè ọ̀zù ó ti yé mi ò gbogbo nǹkan tí mo ní kò ń ṣe platter of bara ilé tó wà ní opposite mi mò ń sọ fún ẹ o ó sì wà ń bẹ̀ wọ́n gbé lẹ̀ ó sì wà ń bẹ̀ báyìí ó sì wà ń bẹ̀ tó ń gbé tó rẹ́ǹtì sí i wọ́n gbé síwájú mi sìn ó wà ń níwájú mi to rent ó wà ń bẹ̀ per annum ẹ̀ tó bá máa fi hard agreement and commission tó bá yẹ pé fifteen ló gbé sílẹ̀ ẹ̀ sì máa san twenty two tó bá yẹ pé twenty two ló gbé sílẹ̀ pẹ̀lú agreement and commission legal gbogbo ẹ̀ sì san up to bíi twenty seven twenty eight that is per annum ṣé o mọṣẹ́ tó máa ṣe nígbésí ayé ẹ̀ kó tó lè rent ilé twenty eight million per annum láì ṣe ní Banana Island ta ló kọ ọmọ Ìgbò ló kọ ta ló rẹ̀ǹtì ẹ̀jù àwọn ọmọ Yíbò ló rẹ̀ǹtì ẹ̀jù so tó bá wá worú mi ṣó mọ̀ social media ẹ̀yin náà lẹ́ ń parọ́ fúnra yín irọ́ yẹn dẹ̀ tí ó ti ó ti wà install sínú brain yín irọ́ yẹn ti jẹ́ kí brain yín crash so tẹ́ bá rí nǹkan ẹ̀ ní mo value ẹ̀ mi ò ń ṣẹgbẹ́ ẹ̀yà láyà ẹ̀yìn blackmailers tó bá pa gbogbo yín pọ̀ àtàwọn tó ń sponsor yín ẹ gbàgbé òṣì mi ì ṣẹgbẹ́ ẹ̀yà láyà yín tábàárìnrìn kálá rìnrìn àjànà kọjá mo rí nǹkan fìrí ẹnu kọ́ mi ò ní káàṣì o mo gbà bẹ́ẹ̀ mo ní investment yàsín mi ò ní káàṣì o bí mo ṣe jókòó mo lè má ní one thousand naira lọ́wọ́ but mo ní investment yàsín ọlọ́ mo ní investment ọlọ́ bí mo ṣe jókòó yìí o tó bá tẹ̀ mí gan wo o lè má rí omi tí n bá wà account balance mi ń one thousand naira lè má wà ń bẹ̀ but mo ní investment mo ní investment ó mọ nǹkan tí mo fi mọ̀ wípé kòfó ó ń ṣiṣẹ́ fún yín ó ní àwọn gbólóhùn kan tí kòfó ti sọ tí mo fi mọ̀ pé ó ń ṣiṣẹ́ fún gbogbo yín ẹ máa jẹ gbà ọlọ́run ló gbé mi dìde kì í ṣèyàn torí full package ni mí ọlọ́run rán mi wá láti wá clean up mess ni because I have all the weapons to destroy you guys èmi ni dùnmù yín mo sọ fẹ́ sábọ̀dù pé sábọ̀dù àmì ọdún kò sẹ́ sábọ̀dù mọ ọwọ́ tì mí àwọn onítíátà tó dẹ̀ ń pẹ́ sábọ̀dù wọ́n ń parọ́ fẹ́ sábọ̀dù kò jẹ́ kẹ́ sábọ̀dù gan mọ ọwọ́ tì mí pọ̀ ẹgbẹ́ iṣu kọ́ niyán tí lágbájá bá ń wọ níkà ó mọ bàbá ńlá kó bá bẹ́ ni tó ń how can Emi? tí mo máa dó for six seven hours láti wá jíjẹ múmu màá wá jókòó màá ní mò ń jowó ẹ̀yin tẹ́ pé tẹ́ bá to. tọ̀ ẹ pin account tẹ bá fẹ́ yàgbẹ́ ẹ máa pin account aṣọ tó wà lọ́rùn yín aṣọ bára ni oúnjẹ tẹ̀ ń jẹ oúnjẹ bára ni owó tẹ̀ ń ná owó bára ni ẹ ti ta àti wáyé yín lórí bára so why would I stoop so low láti jowú yín hmm? so máa gbọ́ o ìwọ ló sọ̀rọ̀ o wọn pàwọn akọ́là wá fún ẹ ìwọ ló sọ̀rọ̀. ẹ lè rọmọ ẹ lè fẹ́ torí ẹ̀bọ náà tó yẹ kẹ́ ẹ pè jókòó pé o máa sínkù ni ó máa sínkù pèrègede ó máa sínkù ni ó dẹ̀ ní pé èpè òjà èpè tí ń jà ẹ̀ ọmọ ìyáláyé ẹ̀ wò ló bí ta ni kí lórúkọ ẹ nílé aláró ìyáláyà ẹ ni mo jẹ́ mi ń ṣẹgbẹ́ ìyáláyà ẹ gbogbo ẹnu mo fi sọ mi ò pa ètè sọ ìyá ẹ ni mo jẹ́ ní gbogbo ọ̀nà. No tí wọn ò bí yàrá ìyá ẹ̀dá kó o pè mí lórúkọ àwọn méètì ẹ ló ń gbálẹ̀ fún mi gbogbo ẹnu mo fi sọ tó bá fẹ́ kí n gbé kámẹ́rà sójú wọn màá gbé kámẹ́rà sójú wọn àwọn ẹgbẹ́ ìyálà ìyá ẹ ló ń gbálẹ̀ fún mi mi ò ṣẹgbẹ́ ìyá ẹ so ọmọ ìyálà ìyá ẹ wò ní ìyálà ìyá ẹ bí tó ló yẹ kán pè wọn fẹ́ korí ìyá ẹ bọná torí títí ẹ bá wà lóòyẹ tí wọn ti sun orí ẹ láti kókó ṣó yẹ kí ìwọ farúgbó ara máa ṣorí burúkú lórí cyberspace mo ń béèrè lọ́wọ́ ẹ̀ gbígbọ́kàn ẹ kúrò níbi nǹkan ẹ má rò kíní mọ́ ṣí wọ́n lẹ̀. olórí burúkú tiẹ̀ kí lẹ gbélẹ̀ ṣé ilé lẹ gbélẹ̀ ni pẹ̀lú documentations àbí mọ́tò lẹ gbélẹ̀ pẹ̀lú documentations kí ni koríire kan ṣoṣo tí ìyáláyà ẹ gbé sílẹ̀ tí àwọn ọmọ mi Adébíyìnkẹ́ máa sọ pé kí n gbọ́kàn kúrò sori pé wèrè ni ẹ àṣìrè ni ẹ ò ní làákàyè náà orí ẹ ti burú náà ó ti ya wèrè náà má flag show mi tó bá fẹ́ ṣe orí burúkú mọ́ tilẹ̀ tó bá ya wèrè kán pè mí pé kó gbọ́kùn ẹ̀ kúrò ń bẹ̀ ẹ máa ń ríyàn fíngan lórí social media yìí o ṣé tèmi bá fi ọkàn sí orí burúkú tẹ̀yìn ṣe ṣé shopping mall yẹn máa ṣe ṣe tèmi bá fi ọkàn sórí burúkú tẹ̀yìn ń ṣe ṣé mi á mobile police mi every month lọ bè lọ́wọ́ Nigerians pé tó bá ní document mobile police kò ń ṣerú ìtàbù kéńgbé kiri o tó bá ní document mobile police to register pé èèlò ni wọ́n san fún mòpó méjì per month kó wá béèrè pé tó bá ní mòpó mẹ́fà ńkọ́ so ṣé ẹ̀yin Kini ni nǹkan jẹ́ kí n gbogbo ìjọ tí wọ́n mú. adarí ètò yín tó ń mu sẹ́wọ̀n nàìjíríà gbogbo moto tẹ park kò tó mọ́tò Florida kò tó mọ́tò àríkẹ́ ẹ páàkì Camry ẹ páàkì kí lórúkọ mọ́tò yẹn náà ẹ Sienna ẹ páàkì Ford tó bá ta gbogbo ẹ kò tí ra moto àríkẹ́ tó bá ra moto àríkẹ́ kò ra mọ́tò ọba mo máa rógò lori social media so kí wá ni tẹ́ ẹ gbé Si tó fẹ́ jọ mí lójú tí màá gbọ́kàn mi sí. àwọn tó ga nínú ayé gan mi ò gbọ́kàn mi síbi ọ̀rọ̀ wọn tó bá jẹ́ pé mo jọ́ ọmọ tó ń gbé ọkàn mi sínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni mi ì ní fẹ́ ààrẹ mi ì ní fẹ́ Mr. Lawal o ò mọ àwọn tó ń patronize mi ni o ò mọ lẹ́vù àwọn tó ń bá mi rajà nínú ayé ni o ò ráwọn tó wá sí pátì mi ni o ò obìnrin kọ̀ọ̀kan tó wá sí pátì mi ni bóyá kó lọ tún fídíò pàtì yẹn wò wọn ò pọ̀ kó lọ béèrè tó bá rẹ̀ èèyàn tó mọ̀yàn lọ mú fọ́tò àwọn obìnrin kankan kó lọ béèrè these are billionaire wives ó máa ń bá mi rajà tí ọkọ wọn wà loaded níbi tí mi ò kí ń kojú bọ nǹkan èèyàn dé mi ò sáré tẹ̀lé bàbá láyé rí kò tí ì ṣẹlẹ̀ rí ẹni ọkùnrin tẹ bá máa rí pẹ̀lú mi ọkùnrin tẹ pé tó bá ṣe fún mi èmi náà á ṣe fún ni ọkùnrin tajọ́ ran ra wa lọ́wọ́ ni kì í ṣọkùnrin tí màá ní kó lọ máa kó wá kó lọ máa kó wá so èmi tẹ́ pé mo wà as a single mother títí wọ forty three years tí mo dẹ̀ máa yan ọkọ tí mi ò lọ fún bàbá olówó tí mo lọ fún bilọ́níà ààrẹ bọ́ba ṣèlú torí bilọ́níà lọkọ mi cause when a man gives you rest of mind rest of mind is kò ń ṣe nǹkan tówó lè ríra o ò lè ríra pẹ̀lú trillions tó bá ń sọ pé èèyàn jowó èèyàn kí ló mú ẹ̀yin lọ dá blọ́ọ̀gì sílẹ̀ owó ni kí ló sọ yín di blackmailer owó gbígbóná ni witchcraft kí ló mú ṣẹ̀pẹ̀tẹ̀rì dìdàkudà tó ń fi owó blackmailers jẹun owó gbígbóná ni ìwọ́sìn kí ló sún ẹdẹ́ di iṣẹ́ tó ń ṣe owó gbígbóná ni because o ò lámójú kúrò you cannot look away so if someone like you now accused Yèwò Lizzy pé mi ti ilé tẹ ẹkọ béèyàn kan bá ran ẹnu ìṣó lọ́wọ́ lẹni ó fi ràn wá lọ́wọ́ ni oore lẹni yẹn ṣe fún wa akúkú fẹ́ ṣe ẹni ìta ṣe òtó a fẹ́ ṣe ẹni ìta ṣe kò tó bẹ́ẹ̀ bá bá ara ràn lọ́wọ́ at least àjọjọ́ tẹ́lẹ̀ ti ràn lọ́wọ́ tó bá jẹ́ wípé tòótọ́ lẹ ràn lọ́wọ́ tí ò ń ṣe ọ́díò ìrànlọ́wọ́ tó náà bá ti wà ní ṣọ́ọ̀bù ẹ̀ gbogbo yín máa ti kúrò lórí social media ẹ máa ti fẹ́ bí wálẹ̀ fúnpẹ́ ṣì ń wá fún ìdílé wa ó fi hàn wípé ayé ò yẹ yín ẹ̀yin blackmailers ó fi hàn pé ebi ń pa yín agagawọ ìyá òṣì ebi ń pa ẹ́ owú jíjẹ ló sọ ẹ́ dá lákìsàlẹ̀ ni èlára e ló jẹ́ kí gbogbo èèyàn sá fún ẹ inú burúkú ẹ ló jẹ́ kó pàdánù gbogbo aláàánú i am telling you mo ń sọ fún ẹni ebi ló sì ń ṣe yín ṣé èmi ni máa pe any blogger tí n bá ti pè rí o tí mo pè rí lẹ́yìn tí mo di ibi eh, speaker o pé jọ wá lọ bá mi bú ẹni tí ó ṣẹ̀ mí jáde even ẹni tó ṣẹ̀ mí máa sọ fún anybody ni ẹjọ́ o ẹjọ́ warriors ẹ má jẹ má jẹ má jẹ mi ṣe máa sọ fún everybody nìyẹn mi ṣe máa ń sọ fún everybody nìyẹn tó ta nìyá láyà tiẹ̀ ìwọ ló sọ̀rọ̀ o ṣé o mọ̀ pọ́n dẹ̀ gbé tọ́n bá gbé fọ́tò mi síbẹ̀ ó ṣeé ṣe kí n má dẹ lóhùn mi ní dẹ lóhùn tọ́n bá gbé fọ́tò mi síbẹ̀ but since tó ti gbé fọ́tò mi síbẹ̀ tí mo dẹ̀ ti rí pé ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ni màá dẹ lórí pé mi náà dárúkọ ẹ̀ ìwọ ni tó bá bí ẹ dá mo challenge ẹ dá orúkọ mi ọlọ́run sọ pásìkò tí tó nìyẹn tó fẹ́ palẹ̀ mọ́ gbogbo yín orí burúkú lẹ̀ ń ṣe orí burúkú lẹ̀ fi ń ṣayọ̀yọ̀ ó ti yé kò kàn mí èmi kọ́ ni ọlọ́run tẹnu ìṣó bá gbé òtítọ́ wá á pàdé òtítọ́ lórí social media ọlọ́run rí pé ẹnu ìṣó irọ́ ló gbé wá jàǹbátà jà fún jàǹbátà ó tà fún jàǹbára gbogbo ọjọ́ lura wọn jìbìtì ni owó ẹnu ìṣó gan ni ṣẹpẹtẹrì fi ń survive owó ẹnu ìṣó labuké fi ń owó ẹnu ìṣó ni gbogbo wọn fi ń survive ẹ̀dá tó kọ̀ tí ò sin ọlọ́run ni ohun tí ò sọ̀rọ̀ rárá tí ò ní gbàdúrà ẹ̀ tí ò tọ́lọ́run ló máa padà sìn hmm? Hmm. so àwa táwa jókòó tá à ń forí tì a kì í ṣọ̀dẹ̀ the the the the truth of the matter is tó bá lọ́kùnrin kan ò dáa tó bá lo kọ̀ sílẹ̀ tó bá wà nígboro nǹkan ẹyọ kan ṣo tó ní ọkọ ò dáa fún yẹn tó fi kọ̀ sílẹ̀ yẹn tó bá wá open àwọn ọkùnrin á wá máa ṣẹgbẹgbẹ̀rún ẹ̀ fún ẹ tí ò ní sẹ́ni tó fẹ́ fẹjọ́ lọ kò sẹ́ni tí òkìrín tójú òkìrín ilé ọkọ everybody wa náà ṣe kí ni àdàṣọ gbogbo ẹ̀ mọ́lẹ̀ ni àdẹ̀ ń fi ìfẹ́ bára wa lò àdẹ̀ ń finú kan bára wa lò you understand tó bá tiẹ̀ wo profile tèmi pẹ̀lú personality mi ní social media tí mo dẹ̀ rí ilé mi dì mú ó yẹ kó mọ̀ pé obìnrin tó ní làákàyè ni mí borí tiẹ̀ ti burú ìwọ ò lè mọ̀ ìwọ ò lè mọ̀ so ọ̀rọ̀ tó sọ ní máa sọ̀rọ̀ ọ̀dọ̀ ẹ̀dẹ̀ ṣe. ojú ẹ kúrò kẹyìn náà kẹyìn náà wá mi tẹ̀lé máa ṣe. ẹgbẹ́. ẹ wá advice ọmọ yẹn sí nǹkan yẹn. ṣẹ́ẹ̀rí pé olórí burúkú ọmọ ọ̀yá láyé ẹ̀ wo ọmọ ọmọ olórí burúkú wo ló tara tiẹ̀ jáde tó ń wá kiri tó sọnù. ṣẹ́ẹ̀rí èmi tí mò ń ṣiṣẹ́ tí mò ń ṣe nǹkan oríire tí mò ń break barrier everyday èmi ló ní kémi lọ kémi lọ wá ṣẹṣẹ òun ò lè bá blackmailer sọ̀rọ̀ tó rárá ń ta wọ́n wọ́n mọ̀ pé àjẹ́ kan ríṣẹ́ ṣe mọ́ ṣe rí pé wèrè lélẹ̀ ó ní káwa lọ wá ṣẹṣẹ ṣe rí pé wèrè ni ṣe rí pé wọ́n ti fi rúbọ ẹ̀pọ́n ti lo kádà ẹ̀wọ́n ti lò wọ́n yẹ pé kò níṣẹ́ náà ń gbà tó wà Nàìjíríà gbogbo ẹ̀ náà la máa tọwọ́ bọ̀ jẹ́jẹ́ pò ibi tí mo wà yìí lẹ́yìn pé o fẹ́ bá mi rajà karama rẹ́rìn síra wa wàá gbọ́rọ̀ burúkú torí wọn náà láṣìírí nǹkan táṣìírí tiẹ̀ ṣe bò ní pé people are scared to face you but èmi ti jẹ́ long term victim ní i face you ẹjọ́ là ń bó gbùrù ká tó sà kò sí nǹkan kan tó lè ṣe fún mi àdàbí jẹ́ òjẹ́ pé so tí wọ́n iṣẹ́ kí ni òkété ń ṣe iṣẹ́ kí ló wà lọ́wọ́ Esabod iṣẹ́ kí lẹ́nu ìṣó ń ṣe iṣẹ́ kí ni wọ́n ń ṣe ó wá sọ fún a trained nurse not just a nurse ó sọ fún a whole UK trained expert ó sọ fún a whole ìyọba ńlá a business guru a business guru a politician momin politician gbangba that can go to Tinubu's office without knocking forget o nǹkan tó bá fẹ́ kẹ́ rí níta lẹ́ máa rí o nǹkan tẹ́ ẹ bá nǹkan tá a bá fẹ́ kẹ́ ẹ rí níta lẹ́ máa rí àìmọye ọ́fíìsì tá a máa wọ̀ tá à ní jẹ́ kẹ́ ẹ you are talking to a licensed nurse you agbálẹ̀ oja. tó o tó ko òrókòdo ko òrókòdo tó o ti tàjùgbé sájò táyé ti gbàgbé ẹ ìwọ tó ń lo wíìgì alábọ́ òun hmm? sọ pé ki àwọn licensed nurse a business tycoon àǹtí olúṣọlá yusuf báǹtí yẹn ṣe ń ṣiṣẹ́ ló ń ṣe business oníkan pè mí jókòó kémi lọ wá ṣẹṣẹ ṣé orí pé ori ẹ ti dàrú ṣé ori pé wèrè ni ẹ ṣé orí pé o ti ya wèrè o kò mọ̀ torí ẹ̀rí èèyàn bá yín sọ̀rọ̀ bọ̀tọ̀ ọlọ́run ti gbé mi dìde máa bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ lè bá mọ̀ pé ní problem dàwọn tẹ́ ń bú lọ as a matter of fact ìlara ló ń gbé yín kọlu àwọn tó ń ṣe dáadáa ó máa jẹ̀yà o mi tí ì jáde fún ẹ̀tọ́ a ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ ni o mo tún challenge ẹ lẹ́ẹ̀kan sí dá orúkọ mi torí pé kínní ni mo gbé wá fún ẹ and one thing about me is ọmọ ní tíátà ni mí kò sí bẹ́ẹ̀ ṣe lè win me, none of you can win me ẹ lè win me mi ò kì í ṣọmọ bọ̀tí ọ̀rọ̀ bá mi lára mu bàjẹ́ mo dẹ̀ mú èsì ọ̀rọ̀ ọ̀rọ̀ dá sí mi lẹ́nu ṣáká èmi àbàpò tí ẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ hm? express ló ń lọ olórí bí àpò làgì express ló ń lọ hmm. àwa ò pààyàn bí àdẹ̀nẹ́ pààyàn bó tó o bá kọlù wa ó ṣeéṣe kó má forgive ara rẹ̀ torí pé màá bẹ́ẹ̀ hu ìtàn bí wọn náà ṣe fail o ò mọ ní ó yẹ ló fi rọ́ọ̀lù express bò máa sọ̀tàn bí wọn náà ṣe fail fún ẹ bó ṣe end up láti dàgbálẹ̀ ọjà. yẹn ẹ wá encourage ẹ láti máa ṣépè lójoojúmọ́ ẹ̀yin náà tí wọ́n bá wọn gbé ẹni tó tún sọ̀rọ̀ ẹ tún bá wọn gbé ṣépè ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣépè. ṣe rí i pé olórí bí àpò làágì ò lọ́pọlọ ẹ ti rí i pé blackmailer ni ṣe rí i pé blackmailer ni ẹ̀yin tẹ́ wà lórí facebook this is what they've been feeding us this is how this àwọn awáyé má ṣe rere tó ṣe destroy yorùbá tí yíbo wá lówó ju yorùbá lọ lẹ́nu ní gbogbo ọ̀nà ẹ̀rọ yorùbá ló lówó tẹ́lẹ̀ yorùbá wà extremely industrious ẹ lọ wo sixties seventies eighties nineties yorùbá rule the economic power but àwọn olórí burúkú ọ̀lẹ́ olè àwọn ọmọ àlè jàtijàti àwọn asiniwáyé yìí àwọn atókù má kó amọ̀nà ọ̀run má lọ àwọn ọ̀yá òfò ìyá òṣì tára wọn ti gbẹ̀ kan ẹ máa wọ ẹsábọ̀dù ẹsábọ̀dù dẹ̀ export oko ẹsábọ̀dù dẹ̀ ń sọ pé kẹ́ má dúró sílé ọkọ òun dẹ̀ export oko ẹsábọ̀dù wá di exporter and importer of oko ẹsábọ̀dù wá soko di handbag ó ń gbé kiri hòtẹ́ẹ̀lì. Hey, oh! ẹ wo bí àwọn awáyémáṣeré yìí ṣe bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ máa wo ídíọ̀tì olórí bí àpòláàgì tó ń tọ̀ ọ́ léyìí ẹ máa gbọ́ ohun tó ń jáde lẹ́nu ẹ̀ òní nísìnyí wọ́n wá ti di pé wọ́n ń ṣépè ṣẹ́ ti rí ẹ ti rí gbogbo jimix wọn ohun tí wọ́n ṣe máa ń ṣẹ̀wọ̀n nìyẹn ṣe rí tán bá ti gé irọ́ irọ́ ló máa ń tì wọ́n lọ ṣẹ̀wọ̀n ṣó tó ṣe yìí ó ti láwọn tán máa gé fún tán bá ti gé ọjọ́ tá a bá wá gbé òtítọ́ sílẹ̀ inú máa wá bí àwọn ọlọ́pàá yẹn pé go and lock them up do you think we are fools how can you behave this way how can you do all this and you have the effrontery to come to police go and lock her up ohun tó ṣe máa ń wo ẹ̀wọ̀n nìyẹn ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán sọ̀rọ̀ ẹ jẹ́ kán ṣe show ṣe bẹ́ẹ̀ ti rí bó lórí burúkú ẹ̀ ṣe rí bí ewu jù ṣe bẹ́ẹ̀ ti rí ẹ fi wọ́n lẹ̀ ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú rere akuma mojú díẹ̀ ojú ẹ̀ fọ́ kò sí láyé nígbà tí wọ́n lọ bá ìyá ọba ńlá ní ṣọ́ọ̀bù hmm? kẹ máa wo blackmailer this is twenty twenty four agbóná mẹ́yìn blackmailers. ọ̀nà fi dá omi yín ni ìjọ wo lẹ fẹ́ sinmi wàhálà iṣẹ́ ẹ̀ lójú tì mí. ìwọ ló lójú tì ìwọ ló lójú tì ìwọ ló lọ́pọlọ ò làákàyè ìwọ lórí ẹ ti burú bí orí eegun tó ń léwèrè because gbogbo wa níbí báyìí we are making money we have our product that we sell ìwọ ló lọ́jà tó gbé kalẹ̀ gbogbo ẹ̀yin blackmailers you got no business gbogbo ẹ̀yin blackmailers ò níṣẹ́ àwa tẹ́ ń búlì àwa níṣẹ́ ẹ fẹ́ ká kó o cyberspace but no no ẹ̀yin lè máa fi cyberspace sílẹ̀ orí pé wèrè níyá ẹ orí pé wèrè ní ẹ.